ẹnẹbọtọbìdẹ ẹnẹbọtọbìdẹ ẹnẹbọtọbìdẹ náà mọ yíya lọmọdé àkáǹtì wàjà àmì àmìlìhù àìmàtà yàdúnà bí àmúrínà lámà sọbàrù ọmọbíbọn náà bìbá ní israẹl ni kí ẹnẹbí ọdọbìdẹ ẹnẹbọtọbìdẹ náà ọmọdé lè ṣó lè lọlá àbábàbọ àmì ṣe ń kọ́kọ́ káni wọ́n dẹ̀ ní sùúrù lórí sùúrù lẹ́yìn àbọ̀ ọmọ ẹ̀ka yọ ọmọ orí ọmọ mẹ́wàá ọ̀dọ́bìdẹ tó náà ti lù ú bíi wẹ́ẹ́ kọ́ sùúrù ní ọ̀rọ̀ ìhàn wẹ́ẹ́ muri na gatete ore kwa kaeni omeze we wazi we roka wanyu kata go yo kunure ya wawo wanyu ne oyi gusire wawo wanyu ke oyi gusire wawo muri sene ya ya so na ya na abirɛ izɛnzan ɛta ha ɔna ayɛ bi ya wɔkɔla rasulillahi sallallahu alaihi wasallam nti omori sallallahu alaihi wasallam daaka nti inna fi sɔbiri alamata kura wo ɔyɔrɔ kɛseera ki ire na yɛ wɔ wɛm ire na kasa wɛm ire na yaka yɛ kɔɔ yi ne osamsam ama bi ni suru tura yɛ ka yɛ yɛ wɔ ni suru kɔ omori osu ta omori nti omori sallallahu alaihi wasallam ɔka yɛ utosi na omori yɛ nsi ɔdɔ no utosi na awa wɔbi. Amu bɛ siri o ka ye kira o ka kan wɛ o ka kan ma dugu su na bɔ. Ɔye ɔye ka fɔ bɛrɛ b'a sa ɲɛ ŋo a dugu su na. A ko mun na fɔ kɔrɔ fɔ dɔ su ta. Di na ne bi yi sa ale yi salam da kan ki. Innakum la tudrakuna ma tuhibbun illa bi sabrikum ala ma takrahun. Ki isɔnu wɛ si ni isɛnɛ sɛ wɛ wɛ si na hɔ ɔyi tu nu hɔ. Aka ye o yi suru rere isɛnɛ yɛ ka ye o zɛ di oyè àwọn ló èkó wọn ní ọ̀yà pé wọn àbọ̀ ló èkìyè abẹ́rẹ́ ha wọ̀ díẹ̀ lọ́wọ́ ló èkìyè ìsọ́nù àdúgbò ni òwò ní òwò ní ọ̀mẹ́ wà bọ̀ ọ̀sẹ̀ ní ọ̀rọ̀ tutù wà á kàyè wọ́n ojú sùn lórí sẹ́nà láyé kàyè ọ̀rọ̀ wẹ̀ ẹ wọ́n àti sùúrù da wọ́n àti ẹ wọ́n ní ìdá wọ́n àṣẹ abẹ́rẹ́ ha wọ́n sẹ́nà wọ́n ní wọ́n ní sùúrù da dókòrò bẹ̀sẹ̀ rẹ̀ sùn tú sùúrù ó lóye sí dókòrò ọ̀mẹ́ sí àdúgbò sọ́sẹ̀ pa ẹ̀ ọ̀rọ̀ masud daka tie asabru nisful iman suba ini ache di iman yo suba ini ache di iman yo aku tie akira ifure na ko ama ko bi na he ka o bo bi le he ile ha o bo bi ko ga is is you? wẹ́wẹ́ wẹ́yìn sùúrù wẹ́yìn ní ìmáyì lọ wẹ́yìn ìmáyì wẹ́yìn sùúrù ẹnì yẹn of náà ká yẹ bẹ́ẹ̀ àbọ̀ ẹ ọ̀sọ́ ànìhẹ́ ẹ̀sà ẹnì yẹn you wẹ́yìn ní ọ̀sàkà yẹ wẹ́yìn ẹ̀sà wẹ́yìn ní ọ̀sàkà yẹ fọ́ ọ̀fọ́ ìdẹ́yà wẹ́yìn sùúrù àkà yẹ rí ní is wẹ́yìn ní ìmáyì àkà yẹ is sùúrù kọ̀ọ̀kan ìmáyì kí àwẹ̀ ọjọ́ ìrìnàmọ̀ ẹ̀kọ́ kó wọlé ẹ̀rù ẹ̀ẹ́dọ́ka yẹ aka e, ba wọn aka e. ramadan dabra do amadu oloka yi ọlọrun ní sùúrù kásán lẹrẹ sá ọlọrun ní sùúrù káyé ọrọ tó wọn sẹwọn ọlọrun ní sùúrù káyé asọni kàrẹ ẹrẹ wọn sá ọlọrun ní sùúrù kíyè ọrọ wúlé tó yìí wù ní ramadan bẹẹ lọkọ ìṣẹlẹ náà yẹ yìí ọlọrun bá dé àkọkọ fẹkọ fún náà tó bẹ fún ọtí ní ramadan wọn àmọ wọn ẹni tí ọ ní má nyì kíyè e. omori kàmá omori kàmá nyàmá yẹ sùúrù ọlọrun kíyè ìmá nyà ọkọ sẹmu kọ. دي سيدنا علي كرم الله وجهه ذاك الصبر ركن من اركان الايمان كسورة ọgọ́gì kò náà ọ̀bì iná ọgọ́gì àná ọgọ́gì ìmáà lọ́kì this time na allah na ti buni al islam ala arba yohan ala yakin wa sabr wal jihad wal abdi okay al islam ami wetere ọgbọgbọ oge a ịba ala yeki tresu oyido mi omuri twete oyido twete wasabur ati suru wal jihad atari masubur tozo omuri wal adu ati ebebe ne ye suuru ka ogbo omuri mana ka kai ati suru juwa ogbo omuri mana lo do mana ka kai asùúrù jù àná àkọ́kọ́ ní sùúrù ọlọ́lọ́ ìmáyé ló ju sùúrù àná àkàkà ìrọ̀lọ́ ní ìmáyé sùúrù yìí lẹ́nu àná. wọ́n kọ́ la àlùmí kára there were إلا الصبر كسنا عمتي أنا قوية تنيني أنا زعم كاي أمسكو رومري أنا إيه أنا كتوشي أنا إيه أنا كتوشي لكشري صنو أنا زعم وأقول أنا كتوشي أنا هاجي هون أنا كتوشي أنا موري أنا موري كاي أنا نقول أمور أنا كتوشي تنا أمور ما دارون أموري يوتني أموري كاي ọ̀nà yẹ ọ̀nà èsì ti ramadan ramadan bẹ́ẹ̀ á ní èsì tánà nana wọn sùúrù òmòrí náà ń bẹ yà òkúta ṣẹlẹ bá a ti yẹ ọ̀nà àní sùúrù òmòrí ọ̀ṣẹ́ nìtọ̀ òmòrí ọ̀ṣẹ́ nìtọ̀ ọ̀ṣẹ́ nìtọ̀ ọ̀ṣẹ́ ẹ̀tọ́ káyé ọ̀pá náà níbi èso náà ní sùúrù ni o àwùjọ wọn ni àtàkì ìnáwó ayọ́ fọ̀ṣọ́ bẹ̀rù náà àjẹrọ́mù bìgọ́yìrì nsà ọmọdébi ọmọdébi ni ntòsíẹ̀ ni ọgbọ́yẹ̀ ni ọdọ́dẹ́bẹ̀ efuwa yẹ bìlà nsà ẹ̀yẹ àmọ́ ẹ̀yẹ kàyẹ àwẹ̀ hàn ẹ̀yẹ kẹrù nàdà kàyẹ ọ̀pá náà ntòsí àwọn yẹ kùsì wúrà mọ́ ni ọmọdébi àwọn yẹ efuwa nsà bìlà nsà ẹ̀yẹ ẹ̀yẹ kàmú kọ́rẹ́ ni ẹ̀yẹ kẹ amẹ́bi kọ́rẹ́ ni ẹ̀mí dọ́dọ̀ efuwa nsà kọ̀sùwúrẹ́ ni ọmọdébi efuwa nsà without any kind of hand àmọ́ ọkọ̀ ìkò ní ara ọlọ́mọdé máa ní dáẹ́ gbogbo yẹn ní báyà nìkí ẹni sẹ́wọ́n tó ń fi sùúrù ọ̀yẹ́ kọ́ni ọmọdé bana bana zari kàyẹ́nà ní kùrán àwọn ní nàkàlà yẹn kàyẹ́ ẹbẹ̀ nà fúrẹ́ ọmọdé kàrẹ́ sùúrù ìdáni. àhìn náìtì ọgọ́ ọgọ́ náìtì ọgọ́ alukur'an lọ́wọ́ yẹn náà láti yẹ ẹni sọ́ọ̀tà olómọdé máa ń sáré kà sí ní kur'an ká yẹ ọ̀dọ̀ mẹ́ ọ̀dọ̀ ní ọ̀dọ̀ ní ọ̀pá kí sùúrù. lórí ẹ̀dá máa bá ọ̀bá yá ẹni. wọ́n tún mọ́rí sọ̀lọ́láwọ̀ alẹ́ wọ́sálàm dáadáa ń pè man uti anasibuhu min huma lam yas'al ma fatahu ayé àyàkí ọ̀sọ́bùn ó tún mọ̀rí bí ọ̀dọ́dọ́mọ̀rí ọ̀ṣọ́ ìdánwò yìí ọ̀dọ́dọ́mọ̀rí ọ̀sí ìmáàn mẹ́ẹ̀dá àti ìsúrù lọ́mọ̀rí dàyẹ̀ ọ̀nà ọ̀ní sùúrù ọ̀ní ìmáàn yẹn ọmọrí bí èyí ọ̀rá ó tún mọ̀rí sọ̀rọ̀ lọ́wọ́ òsòlómọ́rí ọ̀nà àti ìmáàn àti sọ́bù ọ̀ríkà òrìṣùrù òsòlómọ́rí ọ̀nà àti ẹ̀mẹ̀ẹ̀zà òmòríkì ọ̀gọ́rí sí bọ́ọ̀lù ni lọ́sọ̀mọ́rí ọ̀nà àti anáfi dákẹ́tẹ̀ abídìkàì àtàwẹ́ ilẹ̀ olómọ́rí kàkí ayọ̀pẹ̀lẹ̀ kàtọ́ dìsọ̀n kì í wọ̀jà àmà mílùm àìmàtàn yàhàdúnà bí àmìrínà lámà sọ́bàrù wàkánù bí àyà sínà yòkìnú kí ọ̀nà ọ̀mẹ́wákàyè ẹ̀nẹ̀bọ̀dọ́ bìjẹ́ náà ṣùgbọ́n èzù àṣà ana anaga igaza diri oga na ogori hi sani kɔnɔ ma mɛ wɔ dɔ bebe ana asi ode zɔ dɔ bi ka ye ene yi suru ene yi suru kɛnɛ wa kanu bi aya tina yokinu dɛbɛ ma dɛbi dɔw tu etɛ dɛbi dɔw lɔ lɔbori tu etɛ dɛbi ni ima ima yogo lɛ na yi ka ye ume ni ima nana ye wɛ ko kele kele yina ya o. náà ọ̀nà bẹ ọ̀yẹ́dọ̀ wọn wà á dì máa tó sọ́bẹ̀rẹ̀ àti sùúrù ọba yìí ọtí ọmọ ní sọlọ lọ́wọ́ ní ọ̀sán náà kíṣẹ́ ẹ̀bọn náà ọmọ ní ọmọ afọwọ́ sí ọ̀dà ẹ̀bùn náà mo ní òsì rẹ̀ ọmọ ní ọmọ afọwọ́ sí ọ̀dà ẹ̀bùn náà sì rẹ̀ iná làkye inú ọmọ ní ọmọ ní sí rẹ̀ ẹ̀sẹ̀ kọ̀ọ̀yà náà kọ̀ọ̀bí ọ̀rùn ìmá náà rẹ̀ ọ̀rùn sùúrù ọmọ ní kàyè kyee à ọ̀dà kyee à ní ọmọ ní sí rẹ̀ lóde kíkà yìí ọ̀nà ma ye dɔw ni suuru dɔw ni iman o bɛ maa yɛ ayɛ o tɛ sɛnɛ bi ye o bɛ maa mɛ o bɛ maa zeli rɛ hàn ɔri ire o tu o maa mɛ o bɛ maa mɛ bɔ dɔ la o bɛ maa mɛ kɛ wa ne na o bɛ maa mɛ kaza ani ko ko ya ne na o bɛ mɛ suzo da kpadara nizɔ bɔ maa yɛ fɛ o bɛ bude futa ye wa kɔ bɛ o ni iman o yɔ na a ka tiɲɛ o se lam yubali ma fatahu min qiyamil layl wa siyamil nahar wala da kwere da ye ono no aso aso aso kukuru oda ka ye aso lu sha bra man do si mina kula aso lu sha ko ba do se ba wo ama ye sudu ana ba do ni imani abese na mama kwa na jere yo mwe na wa ya wa yo no se na izani amin dọ́tún mọ́rí àkáàkì wọ́n lè an tasbiru alamisli ma antum alayhi ahabu ilayya min aniwa fiya ni kullu mure ilminkum bi misli amali jami'ikum dọ́tún mọ́rí kìí ẹ̀dẹ̀ kí ló ń gbọ́ mi káyé ume ya ha ọ̀pẹ́ ọ̀pẹ́ mọ́rí mi tuntun àwọn àmì yìí ọmọ àmì kúrú ni sahabi ní ọmọ náà kárẹ̀ yìí ọmọ náà advice ẹ̀dẹ̀ kí ló ń tún mọ́rí sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀dọ̀ ọ̀sán àmọ́ mi ọ̀sìn yóò yá àwọn ni òrò ó kàyè kúkú ọ̀nà àbọ̀dà tó bẹ́ẹ̀ ọ̀nà àmẹ́ ọ̀nà sí sínú ọ̀nà tó mórí yìí ọjọ́ mórí tó tó mórí àgbà ìjàmbá bíi nílò ọ̀bìkìyè ọ̀gá ó ní sùúrù tilẹ̀ tó kọ̀ pé òun náà mórí sí i ọ̀rọ̀ pátá máa ní ẹ̀dọ́ òkòrí náà sáyé ojú mórí kàyè ó náà ní iná láyé rírì kàyè pẹ̀lú kàyè ní tí kọ́ ọ̀rọ̀ àwọn àwọn ọmọ ẹ̀ bá wọn ní. kàmásù ní ìjẹ́ máa ní ìyẹn ní ẹ̀ àjẹ́ ọ̀nà mi kàyè wọ́n so ne nyama ne yɛ ɔde ka yɛ asɛ ɔbɔne na fɛ hɛnɛtɛ yɛ ɔbɔne ɔfɛ hɛnɛtɛ yɛ ɔbɔne ɔfɛ hɛnɛtɛ yɛ ɛmu kɔ anyi yɛ lɛ mu ɔsɔ na anyi yɛ ɔsɔ ɔsɔ na anyi yɛ ɔsɔ ɔsɔ na kɔ asɔ ka yɛ agomi ka yɛ ɔɔ anya ba ne yɛ hɛ ɔba ɔsɔ na etu ayi yɛ sɔ ka yɛ ana ya de ɔwɛ ka yɛ ɔɔ gatu nso ɔbɔne ka yɛ ɛmu ama na anyi yɛ lɛ mu yɛ ɔyɛ ale de yi sama dẹni lẹni yẹra wọn àwọn ta yẹ ìjọ wọn kọ wọn ju wọn ehyia wọn ni ani sábà ni dẹni lẹsirẹ wọn dẹ amọ dẹ amọ ẹha wọn dẹ akọ ẹha wọn ama ju wọn ani yẹra wọn ni ẹnu náà yẹ ni yẹra wọn sọtún wúlò àkókò ayé ẹni ọ̀nà ọ̀dẹ̀ka yẹ ọ̀pọ̀ náà ama wọn ọ̀pọ̀ náà wọ́n yọ ọ̀gá tì í ní rẹ̀ ẹ̀ ìdá wọn bí bẹ́ẹ̀ ìdá wọn bẹ́ẹ̀ ní láfíà bọ̀bọ̀ kó wọn yà wọn fúnra ẹ̀ fúnka yẹ wọ́n yà wọn ọ̀nà ìgbà wọn kọ́ ọdún wẹ̀ àbọ̀ òmòrí ọ̀rẹ́ ti bẹ́wà ìlà èrè dóòfù mọ́ ìlànà ọba ọba ya yẹn mọ́ ìjọ tó mọ̀ náà náà náà tó tó mọ̀rí ìhàdí sọ àkáyọ̀ mọ̀rí ìwà tó tó mọ̀rí àkáyọ̀ ń tiẹ̀ àbúwẹ̀ ẹ̀kọ́ mọ̀rí ọ̀ká ń tiẹ̀ máa ń dákun ní àǹfàd wàmà ń dákun wàmà ń dàlọ́ ìbáàkì wàlà náà yẹn na lẹ́dí na sọ́baru àjẹrọ́hún di àkísàn ìmọ̀ àkáàlù yàmàlú. ó tó mọ̀rí kàyé àmà ayá rẹ̀ wọ́n mmiri inogu ine ngome inize ine lafia omolikwie yamfa yamfa ọba ata ahete omebe arịrị ọta duwende wepụrụ enyi wama inda lọhi baaki ama ọmụmụ ama ahụ ahụ ntinye omori ọmụmụrụ ide ọnị onye suru tụọ ya sonye ọmụ si mụọ omori enyi baaki ọnụ ọba atete ọnị ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون دومولي أكانتي أما إذا أنا عندي mori bẹ ina lọ lọ ẹbẹ lọ wọ wa dẹ ni ju sùúrù lọ mori ka yi o ni bẹ su awusa sọ de su su awusa ẹni tó zà ẹni tó zà kúndé lẹbẹ kọn bá àwọn ọmọ mori bẹ su su awusa àwọn náà yẹ sọrọ tó náà وفي حديث ابن المنكدر عن جابر عن جابر قال أنا أتمنى هنا جابر لا كانتي سئل رسول الله صلى الله عليه وسلم عن الإيمان أهل صلى الله عليه وسلم سكي سوى الإيمان سهل إيمان سهل فقال صلى الله عليه الصبر والسماحة ọlọ́run káyé ọ̀rọ̀ ní sùúrù wàsàmáà bọ́ọ̀lù rẹ̀ ń lẹ́sà ọtọ́ orí káyé sáà ní sùúrù lọ́wọ́ náà yẹ́rọ ọmọ mìíràn e ma e ma ele so mbe kiye izo ma ori so wa ni suru wa ni ze na ni e ma ko ori ti se o wa ni suru wa si bo ori then wa ni iman da ile o mo ni da so wa o mo ni aye so mo ni ko o iman yo ba wa ni suru

utolole osuwa utolole suwa utama sɔgbɔre mɛ wa marubɔ tɛyɛ omoridi upɛgɔle suwa kɔnɔ na dɔkulu sosiɛ na dɔkula mɛ wa sɛbi mɛ bi ma sɔba lo agobi suwe lɛ nɛni agobi suwe lɛ nɛni omori ka yi wɔn ba si sosiɛ ni dɔɔni dɔɔni mɛ tɔla sɔrɔ ye wa jose ozɛba sɔrɔ

ẹ̀kọ́ orí ọ̀kadà yìí olùsùlù ni ọ̀dẹ́ ìtura ọ̀ka bìgọ́ ìlú sá ọmọ àgbà ẹni kọ́rẹ́ ìdílé ẹni kọ́ lọ́dọ́ lé ka ìsẹ́dẹ̀dẹ̀ máa kẹ sẹ́dẹ̀dẹ̀ mọ̀ sọ́n sẹ́dẹ̀dẹ̀ máa mọ̀ sọ́n. àwọ̀ kí ọ̀sọ́ ọ̀ka yìí ẹ̀dọ́ ọ̀pọ̀ ẹ̀ka yìí bí a bí sùúrù ògbó ni e, bí a bí sùúrù rẹ̀ àgọ́ ìsáwọ̀

mùtàdó ọmọdé ti ẹ̀nana ní sùúrù ẹ̀nọ́ni rẹ̀ yìí dẹ́bi sùúrù ọmọdé ti sẹ́ra alẹ́ ẹ̀lẹ́ sọ̀lá wà ti nà rọ̀bì dọ́ọ̀nà pàyàmbà wa dọ́ọ̀nà ọ̀nà ọ̀nà àbàdúrà wa wàrà ìnà dọ́ọ̀nà pàyàmbà wa wọ̀ọ̀nà ìgbìmọ̀ mùtàdó ọmọdé ti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kàkàyè ẹ̀nẹ́ àwọn kàkàyè ẹ̀nẹ́ yóò sọ̀kọ̀ omori bi ɛna na ɔmo suru dɔw na ɔna ɔyɛ ha ɛwa dɔw ni kyɛn ba yɛ sɛ ɛwa dɔw ni ɔyɛ ba dɔw ni ɛwa ka yɛ ɛwa dɔw yɛ ka yɛ yɛ lé dodo nye awo bi sɔli bi yɛ ayɛ ɔmo bɛsɛ kóo ni rɛ bɛɛ wɔ ɔba ni yɛ mo la du wa yɛ ayɛ ɔmo bɛsɛ kóo wɔ ahyɛ ɔmo tó tsi nyɛ na ɛyɛ ɔmo yɛ kóra mi du nɔ n'ɔba mɛ wɔ ama yɛ wɔ ayi suru lọ́nà kòkó tó kan ìyá ní ọlọ́wọ́ ìyá nǹkan yìí ẹ̀sẹ̀ ní ẹ̀ẹ́dẹ́ ọ̀bá bá yìí kàyè mùtàdù tẹ̀lọ́mà yà kàyè ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ìrọ̀lùkòrò ẹ̀lẹ́ àhà ẹ̀lẹ́ àbòrò tòfò. ayọ̀lọ́mọ náà yìí ní sọ́ọ̀tù bákàrọ̀ ayẹwà fifty seven. fɛ inna ka bi aki ɔtwerɛ ɔmɔri yi ayɔ mɔri yɛ n'aka fie nyusuru riri ɔkara ka bi ayunina agobi kie wui ɔna ɔmɔri yi o Na kesi ɔmɔ yɛ ɔnɔ no sáfìlì kama yɛ wɔn kúrò wɔn ayɔ nínú òbí de kóòlù agbọ́dọ̀ ọsẹ nkórópó dọ́wọ́ agbọ́dọ̀ tẹ̀lé ìjọ òrèrè torèrè sóòmùrí kẹkàtọ̀ wáṣùgbẹ̀rẹ̀lẹ̀ hókùnmí rọ́bì ní sùúrù ní sùúrù rírí ọ̀kàrẹ́ òmùrí àmúkìyè sọ́nìbì àbílẹ̀ ilé ìkéde tù ẹ̀jẹ̀ náà mọ̀rí ọ̀yẹ̀ nínà. fẹ́ iná kàbí ààyè na ka ọ̀nà òmùrí yìí ọ̀nà èrè o ọ̀nà ọcha ọ̀chà ọ̀nà ànyẹ̀tìrẹ̀ ha àwọ̀ anụmanụ na anụmetụ pepọ na ọtọ eporo dere ayọnọn mana ihe sụrọ ntụtụ ayah 48 وقد أخبر الله تعالى أنه مع الصابرين ومن كان معه غلب كما كما كان معه على di omori ọmọ lẹba wa dáka ìkìlẹ oníbà náà yẹ kó ní sùúrù ọrọ ní sùúrù ọyà tẹnudọ́nà ọ̀rọ̀ omori ọmọ náà yà ọ̀rọ̀ kí á kẹ́ ẹ̀ ọ̀sán náà nyà kẹ́ bẹ̀rẹ̀ ọmọ náà. sọ́ọ́lì yọ̀ mí kí wẹ́ẹ̀sì tó mórí ọ̀yà pé wọ́n nílẹ̀ ẹ̀yẹ ẹ̀yìn nyú sùúrù wẹ́ẹ̀sì yẹ wọ́n yọ kẹ́bẹ̀ ẹ̀bá nílẹ̀ ẹ̀yẹ ẹ̀yìn nyú sùúrù wẹ́ẹ̀sì yẹ wáyé he nílẹ̀ dáàsó rẹ̀ bẹ̀ nyú sùúrù ọ̀ ẹ̀ ní mọ́ ọ̀rọ̀ yìí ká yẹ azọ̀ mẹ́kú rẹ̀ ká ọ̀dọ́nà nyú sùúrù ọ̀dọ́nà ọ̀dọ́nà rẹ̀ anárẹ̀ bẹ̀ nílẹ̀ ọ̀nà àmà sùúrù náà nyẹ̀ ẹ̀kọ́ òṣèré mi rírí tè yọ. àwọn ẹ̀wọ́n náà mi rí ka rírí ká wọ́n ya sùúrù àìkọ́ náà rẹ̀ wọ́n ṣe báyìí kàkẹ́ wá jèrè. tẹ̀lé owó náà nàá kọ́ ní àkọ́dú sùúrù wàsíbírù iná lọ́ha máa sọ bèrè ní wọn àṣà ibi ní sùdúrà yà wọn òmòrí ọ̀yà pé o. tẹ̀lé àwọn ọmọ àmì ìhun náà yẹn sùúrù ní wọ́n ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ àṣetù òmòrí ọ̀nà pé o lọ́dẹ̀rẹ̀ mi lè dá ẹ̀dẹ̀ rẹ̀ ọ̀dọ́ta bẹ́ẹ̀ yìí jírí jọ àṣà ẹ̀dẹ̀ rẹ̀ àmàlùrì sùúrù àwọn òmòrí ọ̀bẹ̀ lẹ́nu náà òmòrí àmì ẹ̀bùn nyákẹ́ bẹ̀bẹ̀rẹ̀ ọ̀nà. this man dáadáa nke asọ́bùrù ọ̀nàmẹ̀ jù sùúrù lọ́kì sẹ́nà ní sùúrù tàbí kò sídì ọ̀nà bìkì yé eré aná bí zẹ̀ẹ̀zà ọ̀zọ̀dọ̀ bí zẹ̀ẹ̀zà ọ̀zọ̀ bí zẹ̀ẹ̀zà bí zẹ̀ẹ̀zà because ilẹ̀ yóò ṣe tẹ́tù kúrò ilé kàyè ilẹ̀ ọ̀nà ẹ̀gbọ́n mọ́lí kí ẹ̀fẹ́ yà gbọ́n mọ́lí ìjọba mìíràn yà rẹ̀ dọ́ọ̀lì rẹ̀ kàyè ilẹ̀ ọ̀nà zẹ̀ẹ̀zà ọ̀bẹ̀ àgbẹ̀ àfúrò kàyè máa náà sọ̀rọ̀ wọ́n lọ́kẹ́ àwòrán máa rà á

ọzọ yóò tí sílẹ̀ sọ́ka yìí àsúrì bí omori yìí ọ̀rọ̀ ẹ̀ma yóò asụ iná yìí náà sí omori yìí dáàkà nkì ẹ̀yìn múnẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ọ̀yẹ̀ ẹ̀yẹ̀ yẹn omori ìgbà bọ̀ bàtí náà òsì bẹ́ẹ̀ ni sọ́ kàtà sọ́ ìdàmàlè ọ̀rẹ́ kàtà ọ̀nà omori ẹ̀tẹ́ ẹ̀ ele ana ele ka ike wa ike akọ kọkọrọ ihe ka na gọọ ele biro boro ele ni a chee ya wasuọliku na fi suọlihi kọli ẹgbẹ na na wọn ní zẹnza ile ele biro boro ni ẹ e, a chee ya ama wasuọbiru na fi suọliki kọli kama ebe ni zẹnza náà ẹlọmú rẹ bẹ yẹra náà ni sùúrù yìí náà ẹ e, a chee ya bí ọlọmú rẹ bọ dọọdọọ dọọ kọkọrọ dọọdọọ.

bọ̀kọ̀dé wọ́n yìí náà fi họ́bà adọ́wọ́dé adọ́wọ́dé nínú bèbè kí yóò ti bi ashkuri ahlil ard fayudzihi allahu ta'ala jazaa shakirin ويؤتي بأخبار أهل الأرض فيقال له أترضى أن نجزيك كما جزينا هذا الشاكر أتي ألا سي أزاغي إنكو كياما إذا ما يكي أو كو مريا أبو أتتري ina na ya kai ina na shamo ana su ga yo mori yo me tira so abu me turo me ona e oyin na ni do mori sho ta uto sho lo ti e ba pa mo do mori do sho do su sho to no wa yuti bi asbari ahli al ard fa yuqalu lahu dara wa si odana ni suru ira sete ana ya ki ko ni suru oni suru pataki obi dara sho be da ki sho ta do mori atabdɔ amna yuzi kaka ma jazai na haza shakir domori aho nu su uro nu sekai uwa kebere su ta ana kine mesi ọzọ ọrị ha nọ n'ụta ọrị ha na-akpọ domori ala nọ mmeshi ọta uwe sekai ema ahore su ta anki meshi ọta ọrị ha omori nọ ndọ kaka na ya rọ ee womori gogo su ta domori ala ahụhie kalla eyi eme ogo su ta an alaihi fashakara ọdún ọdún ọdún sútà ẹwọ mẹ ẹwọ ọrẹ bàtà dọpọnà lọrùn àmà wọtàlẹ ìtúkà fàṣọbàrùtù fàṣọbàrùtà dọnà ọmọdé yìí dọni pẹ́ń kátàtù dọni kúkú sí ìbàtù dọni zama wúre fàṣọbàrùtà bàdé wù ní sùúrù wájà sísá ọ̀sẹ̀dẹ̀ ńwọ́rọ̀tù dọ́pọ̀ abọ́ ayé hìnnà báyìí ó dèrè ọ̀dọ́kọ̀ mórí ama kɔpita lẹ́yìn tó ta kɔsɔ bàtà jọna o jɔka yɛ wɔlɔ nukun ka lẹtu ama bɛ ni suuru la o de fa nana ka adurɔ ale yi kɛ wɔlɔ nukun ka lẹtu ni suuru abɔ kutusi awɔlɔ na suu times two kutusi awɔlɔ de suu ozɛra ama ana kɔ abɔ awɔlɔ de sisi ko nya ama ɛwɔ na ni suuru tɛ sɔn ka sɔn na kutu kutusi awɔ ɛɛba aamu iza ọ̀nà ọ̀dọ̀ mori do mori ṣe ọ̀ta utoṣe náà mori ṣe ọ̀nà pa àbọ̀ ọ̀dà ìka yìí wọ́n mori dọ̀bù náà nígbó ṣe ọyẹ ọ̀nù sùúrù múlẹ̀ náà wọ́n bá sí sùúrù náà mẹ́ẹ̀ ẹ̀zá ni. wọ́n kẹ́sà bá ibi nàjí yóò á sì bá àdọ̀ gbọ̀nà pa pàpà ọ̀nà fi kìtà bí kí ibi nàjí ọ̀ kẹ̀lẹ́sà lè ti húlà pa ẹ̀yìn ẹ̀nà àdó tó mori yìí rẹ̀ so àti ọ̀ọ́ abubakar umar usman ali ɛn halifa nanaba na ayɛ bɛ anyɔnɔ kyɛrɛ sana tuhi daakara yɛ yɔn ki inna aha kɔma inna ɔkyɛrɛ lɛta tu na ayɛ yɔn daasi mu waazi yɔn daakara ki inna aha kɔma arafa ha kɔlɔhi fiima ahɔza minhu man azuma ha kɔlɔhi ta'ala indan fiima abkɔ ki ɔdɔbɔ nyi zɛyza ɔdɔbɔ nyi zɛyza inú nana yẹ inú nana yẹ ka yẹ ọdọ ọdọ rírì ka yẹ ọmọ mori ọdí sùúrù rírì ọmọ mori yìí dọ ọmọ wọn nana yẹ ka yẹ ọmọ mori yìí dọ ọmọ bẹ tẹkítẹ nana ọmọ yìí sísè yìí sọ mori yìí bẹ yìí nà ọmọ mori yìí bẹ zá máa rè ọmọ bẹ tẹkítẹ ọmọ mori nà bàtẹ tẹ yọ ìzè yìí sọ mori yìí bá náà yẹ sè bẹ yìí nà ọmọ mori ka yẹ ọmọ mori ọdí náà. ìṣá náírà tà nítorí sí àwọn dọ̀sí dọ̀sí ṣe ọ̀rọ̀. yàrá aisha kàárà kì í ẹ̀mí mẹ́ ó sopa dẹ́gà jójú wọn ló tó mọ́rí kì í yẹra náà bọ̀ dáìsà kàkì òkúzà ọ̀hún akọ àbániga òkúzà kẹ́nẹ́ ọ̀hún ni òkúzà náà kẹta àwọn ẹ̀ẹ́bẹ̀ẹ́ náà bẹ̀ kọ́ ẹ̀nẹ́ni ni sí ojúlù àwọn dẹ́ẹ̀rì ọ̀ ọ̀nà òmòrí ìṣe ń ta

ẹ̀rọ náà wọ́n rí isu ìtàyìnà yà á pàrọ̀ àwọn ọ̀bìkà yìí oníṣẹ́ni sádàkà ti ń jà àríyá oníṣẹ́ni sádàkà bá ọ̀pọ̀ ọ̀zà àríyá ìpàdé hù nà ní múrẹ̀ ẹni ó mórí isu ìtàkùrà rẹ̀ sùn ẹ̀rọ ọmụ wọ́n mọ̀dé láti dọ́ọ̀lì dé tó àti bó mórí dábàá láti má ìpàdé tó mórí àti ti ṣe àǹtẹ̀tẹ̀ ọ̀nà ọwọ́ àná rẹ̀ ọ̀nà mórí èso ìtàkùrà دائما na من لكم شركي واعلم أن أجر الصابرين فيما يصابون فيه أعظم من نعمة عليهم فيما يوافون به ọkì tó wà láyé nìkí ẹ̀ kútóṣẹ́ náà mọ́rí yẹ̀ sí ọdún sùúrù inisọ́ náà iná ìzàmàrà náà mọ́rí ìzàmàrà ọlọ́rọ̀ àtàkùnrin ọlọ́mọrí ìnàbọ̀ tẹ̀tẹ̀

bí ẹ̀ bá ń tọ́jú súnmọ́ rẹ̀ lọ mórí èso ìtakọ́ra rẹ̀ sọ. adọ́bẹ̀ yẹn ló bẹ̀kí iná àbúrò àbòjánà misra'an yàtì aláìhà zihamu yàtì aláìhà zihamu kẹsìr ilà bàbù sọ́bù. إلا باب الصبر فإنه مصراء واحد لا يدخل منه إلا الصابرون إلا الصابرون أهل البلاء في الدنيا واحد بعد واحد كي إن أبوي ديانا أني أزال ديانا أكي أنيو زيبا أنا يكاكي أبا أحنا فتاكي أبا أحنا أيازا أي براهو إن أنا نغنى الجنة illa babu sabr aki ozikonya ozonomiyo ozolusuru nazi para ahụ feinahu misraun ozalikonya misraun wide ozalikonya ọhana la yabulu minhu illa sabiruna ahli albalai fi dunya ina na wajula ba we ikene ono bi ina na yusuru enne me ile hetire su en kwatono mori kutuba adi sọ̀rọ̀ tí àkàrà bìkì yé ozó ozó ozó ní ozuzu ọ̀rọ̀ náà nàmọ́zọ̀ nyáà alọ́nà àjùdá bọ̀ pàrọ̀ ẹ̀hún ẹ̀nẹ́ bẹ̀rẹ̀ sẹ́mi kàtà ní bẹ̀rẹ̀ ọ̀bìkà yé ẹ̀ àdáná ní sùúrù àkyé yà wọ́n ẹ̀sẹ̀ wa yìí lóòzọ̀ nọ̀ wa yìí lọ́nà àjùdá bọ̀ pàrọ̀ ẹ̀hún ozó nọ̀ ọ̀kan wọ́n ẹ̀sẹ̀ wa yìí lọ́nà àjùdá bọ̀ pàrọ̀ ẹ̀hún zẹ́wà jẹ́wà yìí lọ́nà àyàkà yé ọ̀ ní sùúrù ọ̀ ní sùúrù náà yìí onye suru iji ukwu si bụ ochi ete ya onye suru ịnọ ikwe nkata tuoza ịnị ka ya ọnọdụ ome ọsọyị osusu osusu uru obisi uru kpọrọ nọdụ asọsu dibi ọnọdụ nọrọ esusuta oge onye suru riri ka ya asụ omori hi wa ma na ya ko ina na ga kai o ba ji zabo Allah na wado ka ya ọmọbẹbẹ ẹtí ẹdẹbìrì ẹtẹrẹ nnúta ẹdẹbìrì ọbọrọ ni dọbọrí àkáǹkì ayọmọ ayọ ìdọmọ yẹn ní gẹyàm tafsir ayọmọ ayọmọ ìdílé ìdàkẹrẹ máa sọ nǹkan ìnàmà ìwọ kọ sọbìrún náà àjọrọ hùn bìgọ ìrìn sáà kì ọyìn kọ ọmọ ní kàkà yẹ ọdún ní iṣẹ́ ní sùúrù nnúta tó àṣàgàrẹ ní èmi rà àbọ̀ sọmọlì ọwọ ọyìn kọ ọmọ sọjà ẹ̀rọ nìka yẹ tó àbá ní ká ọ̀dọ́ ní sùúrù tó ọ̀dọ́ ní sùúrù sufi ya na kaka ye ɔ kasɛ mu yɛ yi nye tɔlɔ ɔlɔ sɔn na kaka ye ɛnyɛ ɔzɔ ɔhe ta na ɔzɔ ɔnyi yɛra ɔnyi rɛ yi ɔfa ɔyɛ na ɛku mɛ ka ye ɛ adi yɛ rɛ ɛ adi do gbɛ na aka mɛ wɔ ɔza ko hu abɔ ɛmu adi na ɔ adi ɔ adi zi ata bi ɔnɔ anya bi wajaba bi ne ba na ibɔ yi ni rɛ uwa wee wu akọ inyere ya mere ya abụọ ọnụ ya nyepie suugo ịnye inyere ha akọ kata wee ọnyere ya n'ejo mo nebe tu n'echi ayọ ọza kọrọ ní suuru inyere ha yaka ya ba kwuo tu a ba mehu na wani ọkatọ dị mpataki mụ ọtọ dị nwụrị duero ka ya ema ma mme ndị ahụ ma ema ní suuru ọ ịra mara ka ya ịra mara n'anya na-akwụwa ịra ka ya ní suuru zọọ ịkwụrụ n'e ní sùúrù àwọn ọmọ ẹ̀kọ́ akọ́nà ọmọ bàkẹ́ àdó omori omori àná tún náà omori yọ ọ̀yẹ́ insan mori mo na suuta ọmọ ya ọmọ ya kẹ ọmọ na suuta o bẹ zo de àdó mori die wọn máa yọ lakọ ha ọmọdé máa ka ọmọdé máa kàrẹ ìṣúrù yìí iná yọ sá ọmọdé kì í pa abilẹ́tì híya asan sí ọ̀yẹ̀zà duwasi di akubia mọ́zà mẹ́wọ́ sọ́ọ̀yẹ̀zà dákúbia mọ́zà mẹ́wọ́ duwasi dọ̀ yẹrẹ sọ́ọ̀yẹ̀zà dákúbia mọ́zà mẹ́wọ́ ebúrò bí yẹn ta wòye fita omori die shɔyi ba ɛni ko zamu nɔnɔ de si shɔ ta lóbulí àkànkè kẹ́yìn náà lẹ́sìn bẹ̀yìn náà káwọ́ bẹ̀yìn náà àdáwà tún ka anahu ka anahu wọlé yòn hami èjì wọ́n á máa nìmẹ̀ ọ̀dọ́ ní ọ̀dọ́ náà yàtá yìí ọ̀yìn illa alladhina sabaru ebizana yusuru wama yulaqaha illa zu azim kai na zu yusuru na na ba kai ogora ora utite enjoy da no mori nọ wa yusuru kai de kai tu mo wa shai ho na itu wa na ro do du to ya na ha ho pa ko ya ko de kai o wa ku kai ya no

domoniki الصابرين في الباساء والضراء وحين الباس أولئك الذين صدقوا وأولئك هم المتقون omoriri ẹnana ni sùúrù omori n'eju omori ma kara ereke ẹ ọ ilé bìrẹsẹrẹ ayọ n'ọgọdọ tó ilé bìrẹsẹrẹ ka ee ọ̀hún tí wọ́n ní ojú àkùn kìbálà mashrik wal maghrib ká wa ẹ̀rì ẹ̀rì ìjúwà bí kí ìjúwà kùsàlà ní dókùsàlà nkẹ̀lẹ̀ ẹ̀ wọ́n náà ilé bìrẹ̀tẹ̀rẹ̀ alẹ́ ilé bìrẹ̀tẹ̀rẹ̀ ọ̀bì káyé wọ́n mẹ̀bìrọ̀ yẹ tó wọ́n mẹ̀bìrẹ̀tẹ̀rẹ̀ káàdà náà ojú kù kaniyẹ̀ ní olóṣìyẹ kaniyẹ̀ ní azà ọ̀nà azà ò sísẹ̀ ìdẹ̀ ní wa dókùrọ̀ wọ́n zárì kàrẹ́ dókùrọ̀ síbà

then lọ́sọ̀ náà fífi kí e ìdáná fífi ka e wọ́n àwọn ní zẹ̀ẹ̀zà tí ní inúkọ́ ọ̀nù àmì wọ́n ní wọ́n yóò tún kọ́ ọkọ́ inúkọ́ inúkọ́ ọ̀nù àmì ka e ọ̀bẹ̀ wù sùúrù gọ̀dù wẹ́n ní sùúrù wẹ́n lọ́sẹ̀ sẹ̀ǹdẹ̀ ayà nọ náà ní sùrọ̀tù bákàrọ̀ ayà one seventy seven. ọ̀nà mẹ́rin náà domori ama ama domori ya wani mo mekine mo ya wani ha ono ko mo ya la kai ulaika yutawna ajrahum marratayn bima sabaru ẹnu máa ní sùúrù nínú ìṣúwà ọ̀tá times two dọ́ni dọ́bùlù tó ṣẹ̀ ní lórí ìṣúwà ọ̀tá òzẹ̀ra sẹ́mẹ̀ àgbésùúrù rẹ̀ nìyí ẹ̀rẹ́ ní sùúrù kẹlẹ̀ wàyà tọrọ ọ̀hún náà bẹ̀rẹ̀ hasanati sẹ̀jì à dẹ́n ní sí ọ̀ìzà dẹ́n ní sí ṣáfi ọ̀hẹ́lẹ̀ wọ̀mí máa rọ̀bà kanáà yóò fi kú ilé sọ́nà lọ́mọ ilé nìza ni wa dẹ́n ní yan tó zó omori yìí wọ́n kò tó múlò ọ̀dẹ́ka ìdí èyí àti sọ́nà yìí ìmán ìsọ́nà yìí ìmán lọ́nà bí pa ọ̀dọ̀ ní sùúrù dọ́ọ̀bọ̀ ọmọ ẹ̀yìn sà ọ̀dọ̀ ní sùúrù dọ́ọ̀bọ̀ ẹ̀yìn sà dọ́ọ̀bọ̀ náà họ́bọ̀ ha dẹ̀ dáhà wọn àká ìgbóra ntì yẹ kọ́nà ọ̀dọ́ bùrú tó ṣẹlẹ̀ lẹ́yìn wa omori kì ọ̀nà ọ̀dọ́ bùrú tó wa òzẹ̀ bá àgùnfíkẹ́ ndẹ́ ní sùúrù ẹ̀ dẹ́ni bàrẹ́ máa yẹ ìzọ́nà ló mórí ya wa dẹ́ni àánú tó ló mórí ìmẹ̀ wọ́n náà kò Na eyín ni. bẹ̀ntẹ́rẹ́lì òzè ọ̀nìrí na òzè ẹ̀kọ́ káyẹ̀ náà ọ̀ka yẹ yàtọ̀ ní sùúrù sùúrù náà kà á mẹ̀mọ̀ ebe asọkarị onye islam sịkwa ike ọzọ nyisi uru ọbi ọzọ ziri isi uru nọkwara anyị ọbi asọpụrụ ịda fi awali sọdama ọbi ka ihe ire ime ma anyị si ugira gwa nyisi uru anyị e ka ọzọ ọba kpọ ụkwụ ọzọ meure ọzọ bụ kwasha ọba je wara akọ wara akọ na adana adana ma ịkwa na abịrịa tụrụ na wakpọ ọkụ hụ na ya tụrụ ka ma anyị si uru bụ eji ọda sekwu si uru ụzọ then ilẹ̀ ilẹ̀ su dira suwa mu nyi ni giri jɔnɔ ɔnɔ bi suuru ɔni islam esi mu ɔnɔ baa yi o tún mọ ní sọlọ lọwọ alẹ wa sallam ọkì ìnáma sọmúrú ìndà sọdama ti lù la anabi suuru ọbi yẹ suuru ọmu nyi ìrìn ọlọmọ ma ní sọ bara kẹlẹ adi sọlọ lọwọ alẹ hẹ o tún mọ ní sọlọ lọwọ alẹ wa sallam ayé ni ọlọmọ ní kìkì ọyọ ọgànà àjòrèrè ó yẹ àgbẹsí lóyún ní e nka ẹwọ nyẹ nọ nyi sùúrù ọkà ara nabọ nabọ nka ilẹ̀ ẹni tuma wẹ́ ilẹ̀ ẹni tum wẹ́ ilẹ̀ ẹni o hakama ama onye nọ nọ nìyọ ọyẹ kò tó mori sọlọlọwà alẹ́ wasana ọyẹ kò lójú ikọ náà a kàrẹ́ ló tó mori ìbàtọ́ so ìjọra àwọn kọ̀ọ̀kan mori

isa wa kwa ka washo ijo e na bale ku iruka wa ni suru onto mori kai e bono on zari ka sini usuru kana suru soda matin una ma ni so na abo ono bi suru de na ma so na e na ye ka e, na

rẹ̀ na àyàká ilé otu dèèlò ádámù ózàmù àbẹ́wòtúrẹ́ náà ẹ̀ka islam ọ̀sẹ̀ pàì islam ọ̀sẹ̀ kú wájú ẹ̀rún wájú rẹ̀ àmá òyìn lówó dídó dídó ọ̀nà ọ̀yẹ́ ya wulẹ̀ fún ọ̀yìn náà rí ya wá wẹ̀rún islam òyìn ìhùn ọ̀nà na lọ́mọdọ̀ ọ̀há yẹn ni na dị di ọmọ yẹn ní dára kan ti aljazaw láyàrúdò fáìt wàlákin yasúrò shamit kí ọ̀yẹ́ rẹ̀ wọn wò ya dúwà mẹ́wàá wù yòògùn ìsọ́nà àjò ọ̀zọ̀ bá rẹ̀ bá wò ọ̀zọ̀ wọn àjò ọ̀zọ̀ bá rẹ̀ bá wò ayi gele tu ọ̀zọ̀ kọ́ kánà kò ó zè ọ̀zọ̀ ọ̀zọ̀ kọ́ kánà kò ó zè wọ́n wàlákin yasúrò shamit ọkà máa yẹ. onye na-esikọ nọ si ume nyinyi ọnụ wee hiri ahụ onye na-eka onye mbanye ọnụ wee hiri anyị na adakamụzọ mehu n'ahụ aside from onye zamara ihe na-echi eta ya ụza ọgbakere ọnụ ọnụ na-esika ire ọnụ ọmetụ ma ọnụ na ya ọnụ rekwa otu wee nwụọ ọba dawa wara sụka ya ọgbọba ahụ bóyá náà wọ́dọ̀ wáyà ẹni. wọ́n húsùn sọ́bírí anna yazharu asarun asarun musiba alal musab kama fa'alta ummu sulaim imratu abi talha lamma mata ibnuha ki ana ene ane zozahu ini suwa no danyo bikaye ile yotu je aikaya wa jolere ko morina asúlẹ̀ ẹ̀dá ilé lẹ́tù wà ní ọ̀sẹ̀

ka omori shia ida funta ini musibo ino ida mara nuchi eke tuma do wa sisana nyo ida hundi sanu da ma do wa se dom reso kono uko ntu omori o man ka ana me o ban mesu dai ka duwa nona oni ban do nyo sha tuna ka e omori ba shoi ana nyo ida hundo ban do omori se do reso ama do ne ro kina ka e ena ku nyo ida hundo ban ono omori a se do reso yo ama ono e ka ntu omori o kaka e, e o so do no man na duwa e ni ni don tu omori sallallahu alaihi wasallam ama ba duwa nona

dɔbire yi dɔwɔnyi dɔtira wele zo le dɔkpɛnyi dɔ dɔkpɛnya ti hɛ mu weli weli le yi le mu tana la o se ti ye sɛmɛ o yɛ wo su dɔkuta yi alo mɛ kɔnya hɛ mu dɔka ye wa adani rɔbi tabaara kalahu taala salasa tahi sɔɔli kullu basilati minha ahabu ilayya min aduniya wa ma fiha sahabi nan ti ama o se ka ye ire o tu o yɛ wo su.

huni afehe sinihinan sọ́wọ́ àdàdọ́kìá yìí omori ọ̀gá ni yẹ alẹ́dínà ìlà aṣọ bá tún mú sí bá tún kọ́ọ̀lù iná níláhi wọ iná ilẹ̀ ìrọ̀jì ọ̀hún kòmori ọ̀gá ni yẹ lọ tún lóní mùsùlùmí òtí ẹ̀tẹ́ ọmọ ìsàmọ́lẹ̀ òtí ẹ̀tẹ́ tù dọ́kà ákì iná níláhi idó omori yìí àbá ibó omori wọ iná ilẹ̀ ìrọ̀jì omori ọ̀nà àbá ilá ayé bàndá ni dọ́mà á ní kan ọ̀zọ́ umurika yasem besi shauta ulaika alayhim salawatu min rabbihim wa rahma wa ulaika humul muhtadun kisan besi shauta ono bi kono koi ha ono koi ha yo ono ano ya ko dugo murihi aduwa bi wa rahma no chamba ne kai ono wal hadi ono wa ono ne kai o boro jojo boro di sahaba na ibnu mutra kono da kankie ko ko na ni se kono mori kona me ona o hino ni huni o ya no mori do na ho akókò náà ikú yánà náà mórí dọ̀nà mórí wò ṣàn tàtúrà rẹ̀ sọ ṣọ̀rọ̀ mọ́ ẹ̀rọ ọmọ tó sí sùúrù mẹ́ẹ̀ẹ́dá ní dọ́ọ̀sí òsí sùúrù yìí ọ́nìbà sí méjì ààrẹ ni òsí sùúrù yìí ẹlẹ́ ìrọ̀bá ibà sí ìra ni òsí sùúrù yìí ẹlẹ́ ìrí anẹ́hìdá ibà sí ìra dáàsí ní ọkàtà ni ìjì rẹ̀ ó ti ẹgbẹ́ tù iná ń wà ó iná jẹ́ ó iní ogun à ó sọ ọmọríkà ọmọríkà yìí tàbí iná lèláhì wà iná ilẹ̀ ìrọ̀jùn àwọn ti àwọn ẹ̀hà ìwọ̀ ìtọ́ bẹ̀rẹ̀ kúrò jẹ́ nàgẹ́rẹ́ òmòrì yìí òmòrì àkírà káàkiri ẹ̀wọ́n na nàbùnú wọn nàkùn bí ṣe in minal haufi wal juyi wa nafsi minal amuwali wal anfusi wa samara wa bá ṣe rè sọ̀bìrì òmòrì kò ní bá adama yìí rè wọ́n ní bá adama yìí rè kóró jọlá wọ́n ní bá kọ́ ẹ̀ dùtù yìí wọ́n ní bá fún wọn ẹ̀kọ́ yìí wọ́n ní bá jọ ha ìlògbà yìí ìzà yìí òkùnkùn wọn ní bá láfíà yìí àbísàsà kò ní bá jọ ha amáyé

ní sùúrù ọ̀rọ̀ ọkùnrin náà kàkà yẹ ìnà lọ́ha máa sọ bìrì ní sùúrù ní kọ́ni ẹ̀kọ́ ní sùúrù sẹ́ni kúbẹ̀rẹ̀ ọkà yẹ ìyá ní sùúrù kọ́ba iná bí ní sùúrù kí ọ̀hìn náà iná bí àsùnkú zòzà èbìrẹ̀kẹ̀rẹ̀ díẹ̀ sì pè wá ara dísì ọba omúlò náà bọ́ dọ́ọ̀bá ya ẹni anabi ayu ọmọ onílẹ̀ pẹ́pẹ́tẹ́ kó èrè èrè ni sọ́mẹ̀ bóòzù náà ọmọ orí yìí dọ́kà yẹ rọ́bì masani adóró wà á ń ta arahamu o ilẹ̀ yóò tù tilẹ̀ ọmọ bá lò ó tù wẹ́ẹ́ yóò zèzí zenani o orí yìí bísí kó ara ọ̀rọ̀ mi lára ọ̀nà ọ̀dà kó wọ́ta ilà bìlà mẹ́rù kàkà yẹ rọ́bì masani adóró wà á ń ta arahamu rọ̀hìnì kàkà yẹ ọmọ orí yìí

iye iye ndọ ọsọ ndị asị mụkọrọ ndị mgbata oche iji izwe narị omori omori ma na-awụ anyị domori do ọba anyị mụrụ na ọba ya anyị mụrụ na otinye ha anyị mụrụ na ramadan ọdọ ụra ndị ya anyị ọkpọ na ya anaghị na ndị anyị mụrụ na otinye ọba anyị otinye iyi ọba anyị ezi ya ya ajụ dáa yọ kásì èrè ní ilé ìyá ẹ̀ múlẹ̀ náà wọ́n dóò ti yan ẹ̀ ni múlẹ̀ náà dóò sí sùúrù ọmọ orí kan lọ sí sùúrù mọ̀ọ́sẹ̀ yìí múlẹ̀ náà dóò rò ìtura lọ sí sùúrù yìí ni. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin